That's what I now. Number three, number four, number five. So I'm about to buy now, inshallah. Now, very, béèrè ah, àwọn tí wọ́n ń ṣerú business lọ́jọ́ báyìí wọ́n pọ̀ àwọn company tí wọ́n ń ṣerú business lọ́jọ́ báyìí wọ́n kí wọ́n sọ fún wa pé. ẹ gbọ́ yé ní tí wọ́n ń ṣe nù sọtẹ́tẹ́ ni lásìkò tí ẹnìkan máa ń lose ẹnìkan máa gain. sẹ́yìn ni nípa pé. àgbọ̀rọ̀ gbé ìgbàgbọ́ yìí sí ẹ̀mí torí pé ọlọ́run bọ̀ sọ àtẹ̀gbẹ́dẹ̀ sọ. sọ́wọ́n adá kún obìnrin àbí kọ̀dá kò sí tó burú bẹ́ẹ̀. so kò sí tó burú ní ibẹ̀ ẹ máa fi ìgbálẹ̀ nà yẹn nínú ẹ̀sìn o. sọ̀kẹ́ ọ̀dẹ̀ máa rò pé irú kan ní ọba yẹn ọ̀rọ̀ ìwé ìwà ti di àwọn ìgbàgbọ́ kan sábẹ́ rẹ̀ lójú méjèèjì wọn ní tó máa fi ìṣòwò ọ̀nà mo fẹ́ fi gbọ́ ìṣeré àfi gbọ́ máa fi oṣù ọ̀gbọ́n gbogbo dákújà kúrẹ́ wọn kó ti bẹ̀rẹ̀ rè máa fi gbọ́ dànù torí wọn fi ìgbálẹ̀ gbọ́ pàǹtí ni so wọn kàn nígbàgbọ́ yẹn ni kìí ṣe pé tí orin lè bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ni torí ọ̀dọ́ wa fi nà ẹ̀kọ́ sáfóró bẹ̀ wọ́n la ọ̀tá àlà àlà. ìbéèrè mi ni pé mo gbọ́ lẹ́kṣọ̀ kan ní nípa kí muslim má máa ra ọjà tí ò bá rí so wọ́n bẹ̀ béèrè pé àwọn tí wọ́n ra machine bóyá àwọn tí wọ́n tún ọkọ̀ ṣe tí wọ́n ra machine láti china so mo bá béèrè mo fẹ́ béèrè ìdájọ́ lé eh, bóyá kò sí machine yẹn ó lè máa ṣe nàìjíríà mi ẹ pé china ni ó wà ìyẹn lè rí lórí nẹ́ẹ̀tì náà ẹ pé china ni kìnìún ìwà jẹ́ pé èèyàn mọ bó ṣe dá sí mo ti rẹ́yìn kan tó ra owó ẹ̀ tó dá sí pé ní kò ó tún dá padà ní kò dá dáadáa so ṣé irú èrò èèyàn lè ṣe ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òní pé nípa bóyá èèyàn lọ́mọbìnrin tó fẹ́ ṣe tó parí skul àdàmọ̀ pé tó bá ti parí yunifásitì báyọ̀ wọ́n máa lọ sáàrù bẹ́ẹ̀ sáfíìsì yẹn wọ́n lè gbà kí wọ́n lo bóyá ìjáàbò wọn délẹ̀ tó kí ni bẹ́ẹ̀ tó bá fẹ́ wọṣẹ́ bóyá obìnrin rẹ̀ ṣiṣẹ́ ìdè wọ́n máa bèrè. bíìrù màálùmá kọjá sí pé ní ọjà téèyàn fẹ́ tà àbí èèyàn fẹ́ rà èèyàn gbọ́dọ̀ mọ́ ọjà tó fẹ́ tà fún ọyàn gbọ́dọ̀ mọ́ nínú mọ́jẹ̀mú rẹ ni kọ́dà owó ọjà agbọ́dọ̀ mọ́ nínú mọ́jẹ̀mú rẹ ni àni ìtọ́wájú bá lápò rẹ o. kúrò níbi irú ọjà míì tọ́jú ọrú ẹ̀. tí kan méjì bá ti wá nínú kéèyàn rí báyìí kéèyàn gán ní ẹ̀ àbí kí wọ́n sì ròyìn bọ́jà rẹ̀ ṣe rí fún yàn ní ìròyìn tó ṣe pé yóò jẹ́ kéèyàn ọmọ àgbẹ̀ tí wọ́n bá gbé ilé e náà kò ní yàtọ̀ sí ròyìn yẹn. tí ẹ wá ti gbọ̀nà kánú méjì ra ọjà ọjà yọ̀ ní pẹ́rẹ́ ṣé ó kílẹ̀ báyìí. wá ìsàlàyé rẹ̀ fún yàn pé sọrí tí mo fẹ́ tà fún ọ yìí ẹnjìn mo fẹ́ tà fún báyìí ló ṣe rí irúṣẹ́ báyìí ló ń ṣe báyìí ló ṣe rí kọ́lọ̀ báyìí ní kọ́lọ̀ rẹ̀ báyìí ló ṣe tóbi mọ́ ó ti yé ní báyìí àwọn kan báyìí ní sẹ́lá rẹ̀ tó kò sí problem èèyàn rà mo rò pé àgbọ̀ yìí bákan náà ọjà tó bá ní gáàrù nínú ìrújú àbí ìjàmbá. àbí ìrújú direct pé ìrújú bá ti ní ìrújú nù mùsùlùmí òkè rà ẹ̀rọ mẹ́rin ọ̀rẹ́jì nìkan ní sọ́wọ́n ní test ni ó ti yé tested ní ẹ̀jì ní ọjà tó ní ìrújú nù ni. sẹ́gbẹ́ tán rẹ̀ ìràkúra lọ́ra o ìràkúra lọ́ra o torí kó ní ìrújú nú ó yẹ ṣe kọ́ mọ́ rí mú àbíkó mú mi wà so bí ìyẹn ṣe jẹ́ nu yẹn so tó yẹ máa fẹ́ ra àwọn nǹkan tó jẹ́ jíjìnì tó bá fi rà níra pé yẹn fẹ́ lò yẹn kàrà níra waste product yóò ní problem ọwọ́ bá ti ń ṣiṣẹ́. ń ṣiṣẹ́ ìdápẹ́ ń ṣiṣẹ́ lágbà pé no tested ní ẹ lọ́ra ọjà àrùjọ àmọ́ aláàbíkó iṣẹ́ pọ̀ kàfẹ́ tọ̀ àwọn tọkàfẹ́ àti tọ́fẹ́ lára rẹ̀ náà ni ó tu ara rẹ̀ ó ti yé àwọn kéré kàtí ń bẹ lára ẹ̀kọ́ kan ló ní láti lò torí ẹ̀ ló fẹ́ ra ó ti rá àwọn èèyàn rẹ̀ dínú. Olùkà gbọ́ yunifásitì tí wọ́n fẹ́ sáfíìsì wọ́n ní sáfíìsì tó fẹ́ ṣe yìí ṣé wọ́n máa sáfíìsì yìí lábẹ́ pé a mọ̀ pé tí wọ́n bá máa sáfíìsì ní kò sí tàbí ṣùgbọ́n wọ́n ní kí wọ́n wọ sòkòtò àbí wọ́n máa bọ́jà bùn òun ò ní lọ fún ìjà kọ̀ọ̀sọ́kọ́tọ́ bá dá tí ọba ṣe sáfíìsì kò ní láǹfààní àti irinṣẹ́ tó gidi ṣe. wọ́n ní fúlàní kéde náà àwọn ọmọ fúlàní kéde. mẹ́fà láàrin ìṣẹ́jú kan tọ́yẹ pé ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ tó fẹ́ ṣe ọlọ́run ọba ló fẹ́ dánwò láàrin wákàtí kan ọláìgò sóríire ọláìgè sóríire kéré ẹ̀ṣẹ́ wà dára fún mùsùlùmí ọ̀dà ká lè jìnà sí i àìmọye tó wá kàwé tẹ́lẹ̀ tí ọ̀wá arísẹ́ kan àyíká ronú náà ni ọ̀gọ́rọ̀ ẹ̀ ronú ni tí wọ́n bá gbèsè ìlú méjèèjì. practices tó bá dé tán àbọ̀mọ rẹ tó sì fẹ́ kó practices ń lé ọkọ rẹ lójú méjèèjì wọ̀rùláì kò ní padà practice rẹ̀ ninety percent wọn ò sẹ́ lọ́rọ̀ ìjọba láwọn tí wọ́n fẹ́ sìn ìrójú méjì kọ́lá àtà àwọn ẹlẹ́sìn súnà ìbídíà wọ́n padà máa fi tajà àdúgbò máa fi sẹ́ lábẹ́ ilé àdúgbò máa tìjì ládùúgbò tó ẹgbẹ́ tó bá lọ secondary school látàkàn yóò segin ni yóò tìjì ládùúgbò ọkàn lè jẹ́ pé owó tó bá gbà lè kéré síra wọn ìmí náà sì ti parí náà sì náà kò rí lè. láìpẹ́ kaba yìí lè lọ́wọ́ fún lọ́sù twelve thousand ọmọ sẹ́kọ́ndì skul mi náà sì ń gbà tó bá kú dáadáa ń gbà tó jù bẹ́ẹ̀ lọ. tó yẹ kọ́ dá alẹ́ fún ọ torí wọn kì í tó ń bá da òun lọ jí lágbo mẹ́fà bọ̀ yìí ó sì fẹ́ dáná yóò sì débi sálágò méje ó sì lọ vi àyè bó ti fẹ́ mí kẹ ọ̀gá ní ọ̀gá ní òpè lókè ẹ má bínú ìjọba lé wa sábà pé ó máa sọ̀rọ̀ bí sẹ́wà wọ́n lè yọ mí sẹ́ ẹ ojúṣe àwọn ọmọ rẹ kò ní mójútó wọ́n àyè ní olè rẹ kò ní mójútó kò ní túnú lẹ́sẹ̀ ojúṣe rẹ̀ la bíkọ́ àwọn máa tàwọn ọjà ní bàbá wọn ní ṣọ́ọ̀bù tí wàá wù ní ọjà ni lọ tọ́wọ́ tà náà ni ọwọ́ wàá wù ní ọwọ́ lé wa kọ́ máa tàwọn nǹkan tí o sì pé kí ni yọ padà bàbá àti lóun lọ sí lábẹ́ ẹnìkan sẹ́jọba àrùn kò sí tàbí ṣùgbọ́n yọ pa ojúṣe tọ́lọ́ ńlá bọ̀ ọlọ́run la tí ń ṣe ojúṣe kí ni ojúṣe inú ilé tọ́jọ́ tọkọ tọ́jọ́ tọmọ mélòó wọn ní tọmọ wọ́n lọ sí lábẹ́ ìjọba ìnára ìtọ̀mọ̀ láwọn obìnrin ni wọ́n sọ o mélòó rẹ̀ ni ọ̀la ìtọ̀mọ̀ kò sọ pọ́tọ́ fẹ́ dá sí i dékè ẹ̀dá padà gbọ́ wọn lọ tó bá ti lo oṣù mélòó kan nínú ilé kó tó padà síbi sẹ́nà ni kọ́lọ́kọ́ sọ wa bẹ́ẹ̀ torí ẹni pé wọ́n lọ sáfíìsì nítorí pé níwọ̀n obìnrin ni o nítorí pé tó bá ti mọ̀ pọ́n lò jáàbù wọ́n torí pé wọ́n gbà jáàbù lẹ́nu ní ara rẹ̀ àfojú olùjáàbò láàrin ọ̀sẹ̀ mẹ́ta ìkọ́lá gbà mí gan-an tọ́mọ́ lọ́sẹ̀ mẹ́ta yẹn tán tọ́mọ́ láwọn lọ sí ọ́fíìsì wọn ní nyc ọ́fíìsì ọ́fíìsì wọ́n yẹ gbà kí mi olùjáàbò náà wọ́n máa yára ẹgbẹ́ olùdarí kan wọ ìwọ̀ kú ọ̀tẹ́ wọn wọ̀ yìí ẹnu yóò sì ní ọlọ́gbọ́n dá sí àbí kọ́ wọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kí lọ́wọ́ àwọn akitọ́ba kí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe fún ọ tí ò lè ṣe fún ọ tọ́lọ́ bá jọ wá ṣe fún ọ tọ́lọ́ nǹkan kọ́ máa ṣe lọ́rùn lórí wọn ni ọlọ́run ṣàṣọ wa bẹ́ẹ̀ wọ́n lọ ta àlà àlà náà. bẹ́ẹ̀ ni mùsùlùmí tó dáná nítorí tó fi sọ́rí december twenty five àti december one ah january one ṣé ìyọ́n lè jẹ nínú oúnjẹ yẹn àti ẹlẹ́kejì náà kékeré ló bímọ kíyàn wá lọ gbé ọmọ ìṣe ẹ̀tọ́ tí wọ́n máa ṣe fún ọmọ mùsùlùmí ìyọ́n lè ṣe fún ọmọ kiri ẹgbẹ́ ìṣèlú mùsùlùmí tó dáná december àbí january first àní jẹ nítorí pé ìbàjẹ́ ló ṣe àwọn ló ṣe náà lọ́wọ́ lérí ìbàjẹ́ àní jẹ oúnjẹ yẹn dẹ ọmọ kiriyó tó yóò bímọ kiriyó tó bímọ kristian tó bímọ tí àwa lọ kí ikú ewu ọmọ wọn ní ẹ̀dọ́kọ́jẹ́ ti mùsùlùmí sáà lè ṣe fún un tó bá yá sí ó ti yé so torí pé ìpìlẹ̀ ni pé abí ọmọ yẹn sí ní apá ìsìlámù so ó ní wàtọ́wọ́ tó dàgbà kóbìnrin tó sọ ní dàgùdà àmọ́ ó ṣòro ṣe lọ́sẹ̀ mẹ́ta alẹ́ kàfi jẹ́sẹ̀ ló bá yá ẹ̀rí jẹ́sẹ̀ mọ́ sọ̀rọ̀ sí àní lọ sí náà kí ló bá yẹ pé sáfíìsì yẹn tó yẹ kó ní ọkà jẹ́ mí sáfì ríṣẹ́ tó pé atúnlé ìṣẹ́ tó kọ́kọ́ ọmọ jà ríṣẹ́ gan iṣẹ́ mi lọ àmọ́ tí ọba rọrùn sí i ó lè ṣe kọ́ lọ́wọ́ bá kó ṣe ọ̀rọ̀ rẹ̀ ní fúyẹ́ látara pé ìpìlẹ̀ iṣẹ́ yẹn kọ́ ni haram kì í dàbí pé ìtọ́fẹ́ sí níbi nǹkan yẹn gangan ni haram àmọ́ dáa tó bá lè wá iṣẹ́ mi nítorí pé ojú wọn náà máa gbọ́ ìgbẹ́ òkùnkùn ọ̀tọ́ lọ́wọ́ ẹ̀kọ́ máa gbọ́ sétí kí lọ́mọ sẹ́mi ọ̀kọ́ wá sẹ́mi tí ọba ti wá rí sòwò lè ṣe kọ́ lọ́ọ̀ wọ́n fún yàn lọ́jọ́ ẹ̀sìn kí èèyàn èèyàn méjì máa jẹun wọ́n yẹ kó tó bá fún iṣáájú mi jẹun tó máa fún ọ ní nǹkan ṣé lè bá náà jẹ wọ́n kí èèyàn méjì máa jẹun wọ́n yẹ kó tó bá fún iṣáájú mi jẹun tó máa fún ọ ní bí owó ṣé lè bá ní yẹn. mo lọ wá mi jẹun tán wípé o lè jù mí lọ láti o lè sáré o lè síwájú mi parí oúnjẹ òkèlè tèmi ju tiẹ lọ àbí iye ọ̀sẹ̀ yẹn sáákàwọ̀ kan tó yẹ bá ṣe níbi ràǹkómi tó yẹ bá fi sáré àti musaba kan tó yẹ bá ṣe níbi ẹsẹ̀ tó yẹ bá fi sáré wà lẹ́sílẹ̀ àti musaba kan tó yẹ bá ṣe ìyẹn pé ìdíje tó yẹ bá ṣe níbi pé èèyàn fẹ́ fi pírátìsì bí èèyàn ṣe ju ọfà sílẹ̀ ni ànábì ní irú musaba kan báyẹn lèyẹn lè gbé ìyẹn pé irú ìdíje báyẹn lèyẹn lè gbé gífìtì kalẹ̀ lẹ́yìn irú ìdíje yẹn kò sí ìdíje míì tẹ́ ẹ máa gbé gift kalẹ̀ fún ẹ̀gbọ́ kò sí ìdíje míì tẹ́ ẹ máa gbé gift kalẹ̀ fún bí àwọn tí wọ́n pilẹ̀ table tennis ní tí wọ́n gbé gift kalẹ̀ pé ẹ tó bá win so èèwọ̀ ni nínú ẹ̀sìn ẹ lè ṣe díje bẹ́ẹ̀ sì fẹ́ jọ gbá bọ́ọ̀lù àmọ́ ẹ gbọ́dọ̀ gbé gift kalẹ̀ fún èèwọ̀ ni nínú ẹ̀sìn ẹ lè ṣe jíjẹ pé káyọ sáré tó bá lè sáré ju ìwé lọ àbí abẹ́fun jọ́ọ̀ ẹ lọ sí jọ́ọ̀pìn tó bá lè kojú ìwé lọ ẹ lè ṣe díje rẹ àbí ẹ̀gbọ́dọ̀ kí gífù kalẹ̀ ẹ lọ kíra yín náà ni ṣeun ṣeun ó ti yẹ oríṣi oríṣi náà ni tó bá jẹun ayé náà lọ o lè jẹun jù mí lọ o lè sáré jù mí lọ ẹ kò sí gífù náà ni ákì ọkọ olóúnjẹ náà ni ọ so bí ó sì gbọdọ̀ rí nínú ẹ̀sìn wa ni àti pé gan olùsáré oúnjẹ jù mí lọ kò bá ẹ̀sìn mu lójú méjèèjì wọn là kọ́ mọ́ ní gift nínú torí pé àwọn sáré jẹun ẹ̀sìn sì fẹ́ẹ́ sáré jẹun ó lè sẹ́ra ẹ̀rí láti láti bẹ̀ gan dẹ́kọ́ lè ní pé oúnjẹ ó lè jẹ́ pé oúnjẹ tó pọ̀ jù ọ lọ tó lè jẹ tán àmọ́ tó gbẹ́ nìkan ti lè ní pé màá sáré jẹ tàn sí ọ ọlọ́run abẹ́bá rẹ jẹ tán sí ọwọ́ àfọ́sára rẹ jẹ tí agbára rẹ ò gbé ọ̀dùnkọ̀rọ̀ wá nira rẹ la torí ẹ̀ka jìnnà sí yẹn gan ó dà wọ́n lọ́wọ́ ta. wọ́n níyẹn náà kó kó sí kò kó sí ìdí tí òbí kó sí ni pé àwọn àbára ẹja látara ọ̀tá nàbí sọ sọlá àlùwọ̀sálà pé ìdíje tí islam ọ̀tá nàbí sọ pé mẹ́ta tó yọ kalẹ̀ yìí wọ́n láàrin kí wọ́n lè ta ọgbà ẹ̀sìn lọ téèyàn bá fi ẹsẹ̀ sáré nítorí pé kó lè fi sáré lójú ogun wọ́n torí ẹ̀ fi sáré ẹ̀sìn lọ́ bá lọ téèyàn bá fi ràkúnmí sáré nítorí kó lè fi sáré lójú ogun ẹ̀sìn lọ́ba lọ téèyàn bá kọ́ bẹ́sẹ̀ ń ju ọfà bí wọ́n ṣe ń yin ìbọn lèyàn fi lèyàn lọ target lèyàn lèyàn fi ṣe ìdíje ó ti níta máa ń lò lójú ogun ni fún ẹ̀sìn wọ́n ní bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ọ̀rọ̀ ogun ẹ̀sìn ni tí èsì ti ìjà gbogbo ẹni tí bá wá sáré bí ó sì nímọ̀ nípa pé ká lè nímọ̀ níbi ẹ̀sìn wọ́n á sì díje lé lérí wọ́n ní yẹn náà ìtọ́jọ mẹ́rẹ́sì lára jihad ni sòrò táwọn àbáyọ jáde ní olóbi jẹ́sí pé ní ká ṣe ìdíje níbi kùránì ká gbé gíftì kalẹ̀ kò sí ti ọkùnrin ní inú rẹ̀ wọ́n lọ́ọ́ tààrà. E é não, mas com kírun yóò fà kóhun ó tiẹ̀ lè má lè rí ẹ̀sáàmù yẹn sí rárá yóò sì ba gbogbo bí ọdún tó ti lò sẹ́yìn jẹ́ fóun jẹ́ wàá jẹ́ ìnira ńlá fún un tí kìnìún ẹ̀sìn fẹ́ jáwá lásìkò yẹn àwọn àbá sọ pé kó ṣe àmúyọ̀tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run kò sí tó wá fi gbé fúnlẹ̀ fún ni pé agbésẹ́ni tó jásí pé ní ìnira ń ṣẹlẹ̀ sí tí wọ́n ní kọ́kọ́ lọ kírun jimá nítorí ìnira pé ó àwọn èsì gbogbo ọdún yẹn tó bá mixi ẹ̀gzámù àsìkò yẹn nìkan nítorí ìnira yẹn làwọn bá fi wékè nìyí kò ṣe àmọ́pìlẹ̀ ni pé kọ́mọ lọ́rọ̀ skul bẹ́ẹ̀ láti lọ ó ti yẹ so wọ́n lọ́wọ́ tàwọn là. àtòbìnrin tí wọ́n jọ súnmọ́ra wọn tí wọ́n wá lóyún wọ́n ní lásìkò tí wọ́n lóyún sí wọ́n lè ṣe oyigi àbí wọn lè sóyigi ọ̀rọ̀ méjì ni àwọn olùmọ̀sọ́lé lérí ẹ̀mẹ́ náà àwọn àpá tí wọ́n ní wọn gbọ́dọ̀ sóyigi lásìkò yẹn nítorí pé omi.

tó bá jẹ́ pẹ́rú yẹn bá ti sún tó bá ti lóyún kọ̀ gbọ́dọ̀ sún mọ́ títí tó fi bímọ. eléyìí ni tí àwọn sọ. àwọn míì ní wọ́n lè so igi rẹ̀ wọ́n lè so igi rẹ̀ pẹ̀lú májẹ̀mú pé tí ìbá wọn kọ́ ṣe pé àníyàn wọn ni pé kójú ọmọ bàbí tí obìnrin yẹn onígbà mi ẹlòmíràn ni mo fẹ́ so igi rẹ̀ kọjú wà fi tì í kó lè rò pé kó lè rò pé kó lè rò pé bóyá àbí báyìí lóyún yẹn náà ni wọ́n lẹ́yìn gbàtà aṣọ igi tán kì í sáà ní àbúrú yẹn ni wọ́n ní wọ́n ti dá burú o wọ́n ti dá o náà nígbà wọn dá o tán wọn ronú pé káwọn o kò tó bá kọ̀lẹ́sì àbí ṣùgbọ́n ẹ bá ní ẹ fi wọ́n lẹ̀ wọ́n tó wọn sí gẹ́ni wọ́n tún máa súnmọ́ ara wọn sí yẹn ni pé wọ́n tún máa ṣe sìnà yẹn sódà ni omi àwọn ọmọ wọn á ti kẹ́ni yọ ọmọ ọkùnrin àwọn lọ lókè ìgbà tó wáyé pé òun náà ló ní omi tó wà níbẹ̀ ìkẹ́kẹ̀já láàlì ni ìkẹ́jẹ́ haram tó jà sí pé ní tọ́ba so igi wọn ni yóò jẹ́ kí wọ́n lè kóró níbi aburú tí wọ́n ń ṣe lọ tẹ́lẹ̀ so wọ́n ní kò sí tó burú kí wọ́n ṣe oyigi fún wọn àmọ́ àdìsí tó wà ní pé àgbọ̀dọ̀ ẹni tó bá fẹ́ ẹrú àyè tó bá ní ẹrú tó bá rẹ ẹrú kan tọ́nu yẹn bá ti lóyún kọ̀kọ̀dọ̀ bá ní nǹkan pọ̀ wọ́n ní yẹn ni pé nígbà tó jásí pé ní omi tó wà lára ẹrú yẹn omi ọ̀tọ̀ ni kìí so omi ọ̀gá tuntun kìí so omi ọ̀gá tuntun omi ọ̀tọ̀ ni yẹn ni pé omi ọ̀gá ti pìlẹ̀ lọ́wọ́ lára ẹrú yẹn torí ẹ ọwọ́ abalọ́ ti lóyún ni ọjọ́ kó ṣe kí ni ọjọ́ òbí tán. kótó di pé wọn mọ wá súnmọ́ ẹrú yẹn padà agbàgbé ọmọ yẹn náà lọ́wọ́ àti ìkẹ́kẹ́ jára àlè kẹjẹ aráàmù ni ó sì fẹ́ fi igi yìí ó fẹ́ ṣe ní ṣètì àníyàn dáadáa ni kò lẹ́nu kó wọ́n kọ́ palẹ̀ padà kò sì láàrin yẹn kó wọ́n fi ṣe bí kọ́ ojú bá fi tì í ni mi ni yọkọ̀ tó bá ti ní torí ẹni kí wọ́n ṣe é fún kí wọ́n ṣe oyè yẹn fún wọn kí aburú yẹn ò lè sọ àmọ́mọ́ yẹn ọmọ àlè ní gbére o so kò ní jogún rẹ̀ wọn ò sì ní jogún òun náà so a kọ̀ kalẹ̀ pé nínú àwọn ọmọ àlè tí wọ́n bí láyé ni so kọ́lọ́ba kọ́ sọ wa bẹ́ẹ̀ ọlọ́ọ̀ tó àlà àlà náà. ìbéèrè mi. rẹ̀ kò sí sábàá nǹkan táwọn ẹbí àwùjọ gbà lọ́wọ́ yàn nígbà bí kan bí ìjì tàbí kọ́tà ń bẹ́ máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n lọ́hùn. lọ́wọ́ ayé tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn àwọn ọ̀gbìn yàn àtòkì tí wọ́n lọ́hùn tó kù wọ́n á lọ́mọ ní àǹfààní lọ́wọ́ àfàyàwó lọ́wọ́ ìgbàlódé àjọ tó bá wọn lágbára pé wọ́n á àwọn ìbíyàwó náà ọmọ àwọn ti tó lágbára ṣe ìgbéyàwó ẹ̀ bí wọ́n yẹn ń tẹ́lá bí mọ̀ kan tàbí méjì tàbí mẹ́ta bá ti wẹ̀ lọ́rùn táwọn kó wa ṣe àmùkù wa ṣe ṣé ó yẹ fẹsẹ̀ ní ìtẹ̀wọ́ gbà. ẹni tí fámìlì ìyàwó àti fámìlì ọkọ jòkó tí fámìlì ìyàwó sì láwọn fa ọmọ lé ọkọ lọ́wọ́ àmọ́ tó bá yá nígbà tó bá lágbára kí wọ́n wá ṣe òyìnbó ó ti yé eléyìí túmọ̀ sí pé wọ́n sì máa mi mọ́ ọ́ ni wọ́n ò ṣe oyèdì irú ìyàwó bẹ́ẹ̀ kọ́ lẹ́tọ̀ọ́ ó tẹ̀yà sí pé nígbà pé lóyìgì ó ti ṣẹlẹ̀ nínú tí wọ́n ń ṣe àmọ́ àníyàn wọn tó ti jáde kó pa màbẹ́ so igi yẹn òun náà ni ò jẹ́ kó lè jẹ́ igi ká ní wọ́n ti pápọ̀ yẹ́sì láti mọ̀ pé igi náà làwọn ṣe yẹn ìnáwó lọ́kàkùn táwọn bẹ́ẹ́ ayẹyẹ ló kù dáhùn retí ayẹyẹ ní ọ̀tọ̀ láyẹyẹ ìgbéyàwó ọ̀tọ̀ ní ìtakókò ìgbéyàwó ìtakókò ìgbéyàwó òun ni kí bàbá ọyọ̀ǹda ọmọ rẹ̀ fún ọkùnrin tínú ọmọ náà sì dùn sí káwọn ẹlẹ́rìí ó sì wà mẹ́ àtàwọn kò gbéyàwó nù kí wọ́n sì fúnra wọn ní sàdáàkì bóyá níbẹ̀ yẹn àbí tá a bá délé wọn àtàwọ̀ ìgìnnú. àmọ́ ìsayẹyẹ ìgbéyàwó òun ni ká pè yàn fi kọ́ wá jẹun. ọkọ nísì máa ń se nínú ìsìláàmù àmọ́ lọ́dọ̀ àwa yorùbá lónìí ìyàwó ni máa ń se àìlè ìyàwó ni máa ti gẹ́ni ni máa ń se eléyìí kò dáa tó ẹ̀gbọ́n ẹ̀ báyìí tọ̀ tó bá yẹ sípé ní irú ìyàwó tí wọ́n ṣe yìí màmí mọ́ ni wọ́n ṣe mẹ́ẹ̀ wọ́n sọ igi dáa ni wọ́n ṣe o kọ́kọ́ ni wọ́n ti lọ lẹ́kọ́ ní oyigi náà la ṣe ìnáwó ló kù tẹ́ ní káwá ṣe níjọ́ bàbá ro kó ìkílẹ̀ rẹ̀ pé oyigi lélẹ́yìí tó bá ti kílẹ̀ rẹ̀ ní gbogbo yẹn kò sí tó jẹ́ pírẹ́mù bẹ́ẹ̀ wọn bá àbímọ mẹ́wàá fún aláàbẹ̀ ṣe wàlímọ̀ àwọn náà fúri ara wọn so wàlímọ̀ dẹ̀ ní tá à ń pè ní ayẹyẹ ìgbéyàwó lọ́dọ̀ àwọn apá kan àwọn olùmọ̀ kìí sọ̀rọ̀ yẹn àwọn apá kan wọ́n sì gbà kọ́rọ̀ yẹn ni ó ti yé bí yẹn bá sì wá lágbára àmọ́ ní kéésì dandan ní kẹ́kẹ́ gbogbo ó lè fi bisikíìtì ṣe àti bí ọ̀tà wọ́n bá agbára rẹ̀ nù so wọ́n yẹn pé wọ́n sì bí yàrá ó kàdé bisikíìtì kíláka àti bí ọ̀tà lágbára ma. yọ́sà ẹ bá rí bẹ́ẹ̀ tó ti wáyé bẹ́ẹ̀ tó ń tẹ́ báyà wò láì tí ìfún ní igi yẹn ọgbọ́n mi ò máa dá sí. yíyá ọlọ́dẹ yíyá ọlọ́dẹ yà rí pé gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní pé ìkọ̀dáwò bí ó tẹ̀ yìí pé kí wọ́n sọ ìgbìyànjú tó bá yá òǹkẹ́ olùmọ̀ọ́ ẹ̀rọ ti wá ìgbàlódé ní báyìí tó yẹ kí yóò gba ìbílẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ni kì í fẹ́ kó parí síbẹ̀ káyà mọ̀ pé ìsinmi tó kù àmọ́ wá ṣe tó bá yá tàbí ó ti bẹ̀rẹ̀ lè múra yín ní kìí sàdá akínìkan ni wọ́n ń pè ní ìgbéyàwó sọyẹ kìí sàdá akínìkan náà ń pè ìgbéyàwó ìtò lágbára jù ń bẹ̀ ní kí bàbá ọyọ̀ dá lójú àwọn èèyàn ìyẹn ní ẹ lọ bá àbá ẹ̀jẹ̀ kó yẹ pé ó igi gẹ́gẹ́lẹ́gẹ́ ṣe yìí kọ́yọ̀ dá lójú àwọn èèyàn so ẹ lè paramọ́ á ṣe nǹkan yòókù ní ọwọ́ ara yín ẹ gbọ́ báyìí wọn ò lánìyàn pé yọ̀ǹda yẹn pa àwọn so igi ni àwọn àrẹ ti so igi ètò wọn sì yẹn náà ní igi àmọ́ wọn ọ̀gbà àníyàn wọn ọ̀gbà bọ́ igi ni lọ́la wọn sì máa bá lọ́gbà ti so igi ni so ìyàwó tó ní igi lérí àánú àwọn àlèlẹ́ bí lọ́dọ̀ wọn so àníyàn wọn ọ̀gbà sẹ́ wọn lọ ìsásì ní ìnámẹ̀lẹ̀ àmọ́ nìyà gbogbo sẹ́ni yọ̀mọ̀ lọ pẹ̀lú àníyàn àníyàn tó bá fi sílẹ̀ ní ọ̀sán mo lè jòkó ní sìnkì sàlọ̀ láti pàtí láàrin rẹ̀ ìní lálù àlà. ẹlòmí ń gbà mí ẹni jọ jọ sọmọ lè sùn yóò sì kí òun yóò sì kí nọ́mà yọ̀gà fífájà yọ̀gà ọgbẹ́ kò sì ní ní ìrùn torí wíkì kò láti yẹ kó òun kí òun sọ̀rọ̀ bá débẹ̀. ẹlòmí ọkọ̀ mi sórí nínú ilé ìwé yọ̀gà mi sórí yóò sì sáwà sórí yóò fọ gbára rẹ̀ nọ́mà kò sì ní láníyàn kò láníyàn kò ní ní àà kò ní ní lára kó wọ́rọ̀ ìjẹ́dẹ́bà tí n bá rẹ̀ sí ibi sí orí tí mo lánìyàn tí mo fọ owó gbogbo ara mi sí lára rẹ̀ kọ́lá kí sàlùwàlà. sàn pé ẹni tó yí mi sótó fọ gbọ́ ara rẹ̀ tó bá ti lánìyàn ó ti wọlé nígbà náà tí o bá sì lánìyàn kò sí kí ni. museum with Jerusalem. And when I thank jásí pé ní àìgbà tí wọn bóyá nítorí ìwà kan ti ń bẹ lára wọn lè fẹ́ fi kí wọ́n fẹ́ra wọn kò sábòrú púpọ̀ mbẹ́ kí wọ́n sábà jẹ́ kí ìkórira yẹn lágbàá débi pé lẹ́wà tẹ̀ wá rẹ̀ tó dá lójú méjèèjì náà tó sì ní ẹ̀sìn lójú méjèèjì tí ìwà rẹ̀ sì dá ẹ wá túnlẹ̀ débi fún kí wọ́n jẹ́ débẹ̀ torí kò jíṣẹ́ ọlọ́dẹ kọ́ yíwa pé èèyàn máa ń fẹ̀yàn nítorí fámìlì ó lè gbọ́dọ̀ ní fámìlì wọ́n mú ọ sí ni ẹni tí ò lówó lè lọ́ọ̀fẹ́ sí wọ́n mú ọ sí ni àmọ́ kọ́mọ̀tì lágbára jù ní anéèdì ẹ̀gbọ́ yé kọ́mọ̀tì ní agbára jù ibi tí ó ti ní pírẹ́mù jù ni pé kéèyàn wọn á wò pé kọ́sáàtì fẹ́ mọ̀ lú báyìí ni ọ̀lẹ́sìn kọ̀lẹ́sìn. family you know, ṣe kí ọkọ wa kú tán kò ṣe sàdá kí yẹn lójú ayé rẹ pàtó wa kú tán kí àwọn obìnrin nǹkan rẹ nínú tó wà fún ayọ̀ nínú dúkìá ọkọ òun sàdá kí yẹn tó wáyé fún ọtí sọ tó lè padà àyà ara wọn tó wá jẹ́ sí pé ní ọkọ̀ òfun ni tó fi kú dèdè tó fẹ́ gbà yẹn wọ́n yọ ọ́ mbẹ́ nínú ogun rẹ̀ ọ̀rọ̀ máa sọ fún mi lẹ́yìn rẹ̀ wá kò sí mọ́ náà. tọkùnrin yẹn bá kú yóò gbà nínú ogún ọkọ yẹn jẹ́ àpè ní sọ̀dáàkù lè mẹ́sìlì yẹn ni pé sàdáàkì nítòsí dédé irú táwọn obìnrin ẹgbẹ́ irú obìnrin yẹn máa ń gbà láwùjọ òun ni wọ́n yọ fún un torí pé kòkòsọ tó torí ẹ̀ àwọn kí làwọn wáyà máa ń gbà bá ti fi owó àtàkà sínú ẹgbẹ́ òkun wọn ó ti ó ti tó wọn àti kùránì kan owó àtàkà àti kùránì kan náà wọ́n yọ nínú ó ti wọ́n kọ́ máa jẹ́ àrò ẹni ó ti yẹ kí ló wọ́n yẹn wọ́n ń gbà wọ́n one million ó ti yẹ wọ́n yọ one million nínú dúkìá ọkọ yẹn sọ̀rọ̀ bí ó sì lè san ọkọ náà jáde tàbí dín fún sàdáàkì rẹ o yóò san àwọn àṣírò sàdáàkì yẹn mọ ogún tọkọ obìnrin nílẹ̀ wọ́n ṣe àkọkọ náà ní tiẹ̀ ìtọ́jú ní àkè ó sì fi kún pé àkólówó kan lẹ̀ òun yẹn ni. bá a ti sọ fún sàkà àjọ ìjọ wọ̀ náà ni òun tó kún láti dé kó ti sá náà ni. àbí. tó bá ti fún yóò ti ṣe yóò ti kọ̀ orí lórí yóò ti máa kílẹ̀ náà. wọ́n ní obìnrin àtìyà ọkọ àtìyàwó tí wọ́n bèrè sàdáàkì lọ́wọ́ ara yóò sọ náà tọ́lọ́ ìfihàn ọkọ lọ́wọ́ ni. wọ́n tọ́ abẹ́ ìwé ká ní pé ilé ni wọ́n jọ fẹ́ gbà lọ́wọ́ ara wọn ó dẹ̀ ti fún ìyàwó nílé yẹn. ọ̀hún kó padà wá kọ ìyàwó yẹn kalẹ̀ sí yóò da ilé yẹn padà kò ní dá padà o ó ti di tiẹ̀ láyéláyé ni. òun lọ́mọ nítorí lọ́bẹ̀ tó fi wá rọ́wọ́ tó fi kọ ìyàwó rẹ̀ kalẹ̀ so ilé yẹn ọba àwọn ilé mi kọ́ mọ́ wàhálà tiẹ̀ nù torí gbàgbé ẹlòmíràn ti fún obìnrin náà yóò gbé bẹ̀ náà ni à jáde kó ni o so ìyàwó ló ní wọ́n ló nítorí lọ́bẹ̀ tó fi wá rọ́wọ́ ló bá jọ sí pé ní ìyàwó ló bá kọ ọkọ sàgbéyàwó wọn lé ìyàwó náà máa ń kọ́kọ́ gbà mí wọ́n kó wò lè kọ́kọ́ dàrẹ́ẹ̀tì àbí kọ́kọ́ wọ́n ẹ̀ pé ọ̀dà

kó ti jẹun rẹ̀ láti jọ ìtẹ́lẹ̀ náà tí ò sanwó so tọkọ bá fẹ́ sàánú rẹ̀ ilé yẹn nìkan ni ó gbà àbí kọ́ bá gbà tó tó pélé tọkọ fẹ́ sàánú rẹ̀ ọmọ tó bá wọkọ́ ló lè gbà lọ́wọ́ rẹ̀ o kọ́ sì má fi jẹ́ ìnira fún lójú méjèèjì wọ́n la ẹni pé islam ṣe déédéé báyìí islam ló dá o ọkàn nínú ọkọ̀ ọkọ̀ wọn á lọ owó ṣe fẹ́ táwọn obìnrin mi ọkọ̀ kan tó bá yọkọ̀ jáde owó ṣe fẹ́ gbogbo tọkùnrin yẹn ti ná lé lérí owó yẹn wà sí kíni ẹ wà wọgbó ọmọ ah. wọgbó islam ti fún ọ lọ́nà tó fi way out. àlọ́ tọ́ba ti fẹ́ kọ̀ fúnra rẹ̀ wọ́n wà tí ó dùn mọ́ tọ́ba fẹ́ kọ̀ fúnra rẹ̀ ọkọ̀ yóò sọ̀pọ̀tì rẹ̀ ó sì dá yìí padà yóò dá yìí padà àbíkọ́ dá tọkọ̀ yẹn bá dó padà. lágbára ọwọ́ àṣírí wọn fi àjẹyàn lábẹ́ rẹ̀ èèyàn gbé lọ sí ìrẹ́lá kọ́ọ̀tù ìjọba ní àwọn akọkọ yẹn láti pé fílẹ̀ túláàsì àmọ́ yìí ò ní kóbìnrin mọ́ra tí ó kọ a gbọdọ̀ kó obìnrin lásìkò tí ń se nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ ni tọ́ ọ bá fẹ́ kó obìnrin tí wọ́n bá ń bí ọ lọ́wọ́ tó wá rí pé ń se nǹkan oṣù lọ́wọ́ nígbà yẹn lásìkò tó se nǹkan tó ní ọ la tó wá rí pé ó tiẹ̀ kọ́ nísìn tó wá rí pé ń se nǹkan oṣù lọ́wọ́ ò ní kọ̀ ó se sùúrù náà ni tí ó fi parí nǹkan oṣù yẹn àsìkò yẹn ló tó wá sọ pé ò fẹ́ mọ́ tí ọba dẹ̀ se nǹkan oṣù lọ́wọ́ kó tó di kó ronú pọ́ fẹ́ kọ́ ó ṣe sùúrù dìgbà tí ó fi ṣe kan sùn mí tí ọ̀wá ní súnmọ́ rárá ọ̀ṣẹ̀ wàá kọ́ nígbà yẹn. yóò wá ṣe ìkóṣù mẹ́ta mí tuntun nínú ilé rẹ̀ tó bá wá parí ẹ̀ gbà yẹn kò jẹ́ ìyàwó rẹ̀ mọ́. àwọn nínú ilé rẹ̀ ni wọ́n gbé ọlẹ́tọ̀ àti dáná fún ọ ó sì mọ̀ fún lóúnjẹ tọ́ba sì ní wọ́n dáná fún ẹ torí kọ́ bá wa fún ọ ní wọ́n gèlè jẹ torí tọ́ba ti kọ́ ọkọ̀ obìnrin mi burú wọ́n lè fọ́ wọ́n gèlè jẹ ẹ ọkọ̀ mi wọ́n rí àdìgá àwọn ló ti lọ sí yòókù. olùjẹ́ wọn jẹun fún ara rẹ̀ kọ́ máa fún lóúnjẹ gbogbo tó ní ní bùkátà lóúnjẹ náà lọ́ máa fún so ọ̀ dẹ̀ ní sún mọ́mọ́ tí ó fi jáde jà lọ́wọ́ yìí ó ti di ìyàwó rẹ̀ padà náà torí pé olè jẹ́gẹ́ nínú níbi ọ̀tẹ́lẹ̀ ọ̀padà á rò pé ẹ̀ ẹ̀ kí wọ́n á kọ́ sí ní bábá yìí kọ́ wá rántí ọjọ́ kìíní àná tó ń dààmú kí tí wọ́n da mi aka lù ọ́ ní orí ẹlẹ́tọ̀ wọn àlọ́ tó ń kọlù tó kàrà fẹ́ gbọ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ ti gbogbo wàhálà yìí. àwọn ìpínlẹ̀ ìjà ìwọ́gbọ̀n náà lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá lọ pé ọ̀fẹ́ mọ́ ní pẹ̀lú mọ́jẹ̀mọ́ta lọ síwájú yìí kò lè jẹ́ àwọn rẹ̀ mọ́ láyé àfi tọ́ bá lọ lọ́kọ̀ mi darí bọ́ lọ́kọ̀ mi tọkọ yẹn fẹ́ nífẹ̀ẹ́ tòótọ́ tó sì súnmọ́ ní súnmọ́ tòótọ́ tọ́lẹ̀ kọ́ ní kọ́ tòótọ́ tóbi rẹ̀ bá fún wa mú nígbà náà ọ̀ wà fẹ́ nífẹ̀ẹ́ tòótọ́ ó ti yé báyìí. ta kọ́ láwọn retí bíi tiẹ̀ o ó ní wọ́n bá tó bímọ kó tó parí ìdá rẹ̀ ká ló lóyún láàárọ̀ yìí o sì kọ́ níjọ́ kejì wọ́n láti tẹ̀mọ̀ kó ti lóyún lọ́wọ́ ti gbé mi lónìí o ti kọ́ níjọ́ kejì o kó sínú o ó ti yé o tún fẹsẹ̀ bá a kọ ní òbí wa nílé rẹ̀ ọmọ lọ jẹ bẹ́ẹ̀lì àtẹ̀wà níta ni tọ́wá lórí òun fún oṣù mẹ́sàn-án òbí enough. salaries sẹ̀ríà pé ẹni tí obìnrin bẹ lábẹ́ rẹ̀ anábì fi yẹn lélẹ̀ fún pé òun ló ṣe kó iye obìnrin yẹn àwọn ni wọn ló gbé ọmọ fún so àmọ́ ẹni tó àwọn tó yẹ kó jẹ ní kíni kò ní ọmọ tiẹ̀ wọ́n ti sọ kópa ọgbọ́n ọmọ tiẹ̀ lọ kó ti kú síwájú. ṣe wọ́n jẹ wọ́n jẹ lọ́wọ́ lóko pa ni so bí àníyàn ṣe jẹ ni ọkọ̀ kò lè yọ̀ǹda lóyún ṣèyá ṣèyá ọmọ nìkan ni ó lè yọ̀ǹda kò lè yọ̀ǹda bí kò mọ́ ó ti wọ́n lọ tààrà rẹ̀ náà. mo fẹ́ béèrè pé kí ni ìdájọ́ ẹni tẹ́ pé ó ní àǹfààní láti lọ kírun mọ́ṣáláṣí ìyẹn lọ́gbọ̀n ṣùgbọ́n ó kọ̀ wọ́n pé. ká lè lè bá àwọn bá ṣe gbé kalẹ̀ torí a rí inú àwọn ọmọ ìyá tó yẹ pé à ń ṣáájú fún ẹtọ́jà ìṣúná fún ẹgbẹ́ wọn àmẹ́tọ́jà kọ́sọ́mọ́ àwọn tó yẹ pé àjọ sòwò wọn ò rí ajé òṣè fún rẹ̀ ẹ dàpọ̀ sàrẹ̀ nípa ajé rẹ̀ fún alhamdulilah kẹ́yà yẹra wa lódì níbi nínú ẹ̀sìn wọn ní kí ni tí a sì sọ àkọ́ni kí tí mùsùlùmí méjì bá jà tíjà yẹn lágbára ọjọ́ mẹ́ta lọ́nà ìyẹn àwọn ló dì mọ́ lẹ́yìn ọjọ́ kẹta kọ́mọ sálámà síra wọn kọ́mọ sọ̀rọ̀ síra wọn. olùwà akọ́sí kọ́mọ rẹ o tíjà yẹn bá lágbára o àmọ́ ọgọ́rọ̀ mọ sálámà síra wọn ọgọ́rọ̀ mọ sọ̀rọ̀ síra wọn nígbà tọ́rọ bá ní torí jà mímọ́ débi gbégbé yẹn mọ́ rẹ torí ẹ̀sìn ló lè ṣe kíni bóyá torí pé ẹni ìyẹn kìí sẹ́sìn kìí kíni ó ń fẹ̀sìn ráre àbólùfẹ́ ẹnu níbi ìkánú àwọn ẹ̀rọ ẹ̀sìn èèyàn lè ṣe kíni èèyàn lè èèyàn lódì àmọ́ èèyàn lódì yẹn ó gbọ́dọ̀ jẹ́bi tí ó ti wú. sọ̀rọ̀ báyìí àyàfi tó bá yẹ pé lẹ́jọ́ bá kan olùtọ́jọ́ bá bẹ́ẹ̀ àmọ́ nínú ọ̀wá sókè tá a lè fi gbọ́ yé òun ni tí a sọ yìí wọ́n la ọ̀tá àlá àlá. náà àyè tó jẹ́ pé tó àkọ́kọ́ ó ti ṣẹ̀yàn wọ́n adarí kọ́ wa tọ́ àforíjì lọ́wọ́ yàn ẹ̀kejì bẹ́ẹ̀ náà dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kẹta ṣé èèyàn lè yan báyọ̀ dì for life nàbí versus tí wọ́n ti sọ̀yọ̀ aláàrọ̀ kan wọ́n wá bẹ̀yàn èèyàn tó ṣẹ̀yàn náà tó wá ẹlẹ́kẹta kò sí irú tán tó wáyé kí ni kéèyàn ṣe lórí ẹ̀ kí kéèyàn bá lóde ìlà ọ̀la ìfẹ̀yìn àbí kéèyàn gba àforíjì. ẹyin olóyè bá yẹn dìbò láìfò. ẹyin olóyè bá yẹn dìbò kátó gbé mùsùlùmí ni. ẹ̀fọn kó tó ṣe ẹ burú ni. ó lọ́la parí ìjà yẹn ọmọ àdíwọ́ ọkọ máa kó iṣẹ́ wọn lọ sọ́mọ̀ lọ́bọ̀rọ̀ wọn bá bẹ́ẹ̀ bá ara máa yàn sọ̀rọ̀ kan torí pé ẹ̀sẹ̀ yẹn ti dábàá débi pé ó ti ń pọ̀ jù ìyẹn ọ̀rọ̀ nítumọ̀ pé ọmọ rẹ̀ pé kò tí ẹ fẹ́ máa bá a sí papọ̀ lórí ìwálà rẹ̀ ti ọ̀sẹ̀ yẹn ti ń pọ̀ jù àmọ́ rí kọ́ sálámù sí tọ́ba rẹ̀ sọ alẹ́ nìyẹn pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá a ní àpòpọ̀ sí pé a fẹ́ gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí sí dún ní mọ́tíláṣí lọ́hùn tó bá dẹ́ pé tó lórí wọn